ọmọ ọ̀tẹ́dọ́lá fẹ́mi ọ̀tẹ́dọ́lá kan náà yìí mo fẹ́ fi ṣe rounding off kémi pẹ̀lú ń ronú lọ lé ká lọ wò pé ń bo lèmi kí ni mo fẹ́ lọ ṣe kí ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni ọmọ ṣe ń sìn léyìí tó kù tí ń lò láyé tẹ́nìkan ò lè sọ ọ̀rẹ́ ẹ̀ kan lọ bá pé àwọn tí ò lẹ́sẹ̀ wọ́n nídìí o sáà sẹ́fà bínú afuwan àwọn disables pé wọ́n nídìí ìrànlọ́wọ́ wọ́n nídìí kẹ̀kẹ́ tí wọ́n máa gùn ó wá ní mélòó ó náà nídìí bíi two hundred ó wá sọ fún mi pé n tó ṣẹlẹ̀ ní màá fún èlò náà ń ta kankan wọ́n sọ yẹ wàá gba owó lọ rà fún wọn ó ní no mo fẹ́ kó o lọ ọbẹ̀ fúnra rẹ̀ ẹ jẹ́ ká jọ lọ ọ̀rẹ́ yẹn wá wọ lọ wọ́n nígbà tó débẹ̀ wọ́n wá kó kẹ̀kẹ́ fún gbogbo àwọn disabled sí wọ́n wá ń ṣeré lọ wọ́n ń ṣeré bọ̀ wọ́n dárin fún wọ́n yọ̀ mọ́ bí gbogbo àwọn èèyàn ṣe pé ti Imam Taofik ńgbà tí wọ́n hàn kan bẹ́ẹ̀ náà wọ́n pé ti Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ó wá fún wọn ní wọn dárin fún wọn yọ̀ mọ́ ó wá fẹ́ máa lọ ó wá débi tó ti fẹ́ wọ mọ́tò ìkànnú àwọn tí ò lẹ́sẹ̀ yìí ó bá yí kẹ̀kẹ́ yẹn ẹ mọ ẹ máa ń yí kẹ̀kẹ́ yẹn ó wá sáré lọ bá ó wá dìmú lẹ́sẹ̀ báyìí ó wá dìmú lẹ́sẹ̀ báyìí ó wá sọ fún pé ah ó ní what can I do for you rárá ó ní mo wá wojú yín lẹ́ẹ̀kan sí ni tó tó bá dòjọ́ gbéǹde alikiyama kí n lè recognize yín wájú ọlọ́run. Allah. sẹ́yìn ò mọ̀ pé gbogbo ohun ń ṣe fún wa àdánwò ni àwa kọ́la ni wọ́n yá wa ni ẹ̀ mọ́ ni kódà gbogbo kéwù tá mọ̀ gbogbo owó tá a gbogbo ọlá tá a wọ́n yá wa ni o we are going to account for everything.